نعم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أدقف على سبحانه وتعالى الشيخ صلى النبي صلى الله عليه وسلم أتي ورا لي أتي ورا صحابي عبد الله سبحانه وتعالى قواتي أه صحوني كل كيوب أني تصفون anabi sallallahu alaihi wasallam anabi ni ma jalasa qawmu majlisan yadhkuruna allaha ta'ala fihi illa nadahum munadi min as-samaa qawmu maghfuran lakum anabi ni àwọn yàtọ̀ ò ní wà ní ìjókòó wọn ní wà ní kalẹ̀ lẹ́ni tí ó ṣèrántí ọlọ́run ọba èèyàn ní lẹ́ni tí wọ́n ń ọba àti ti ànábì sallallahu alaihi wasallam àfikọ́jẹ́ pé ìgbà tí wọ́n bá máa parí ìpè fún wọn wá láti sánmà pé gbogbo wọn ni wọ́n ti rí àforíjì àti ọlọ́run ọba kó mọ́sá ṣe àforíjì fún ẹnìkọ̀ọ̀kan wa eléyìí bí Allah ta'ala ó ní adáwùsọ àfáàní lẹ́sìn tù nípa ìtàpẹ̀ ní falafona kọ̀ọ̀yẹ́dá àwọn principles ọgbà في تنمية النفس أو في التنمية الذاتية fún personal development والعلاقات الجميلة àti positive uh, interactions so ó fi hàn pé méjì náà nìkan tí a mọ ìyẹ̀wò àkọ́kọ́ ara wa ẹlẹ́ẹ̀kejì relationship wa pẹ̀lú ẹlòmíì níbàámu sí ọ̀rọ̀ Ibn Khaldun sọ pé al-insan madaniyu at-tab' pé ọmọ ni tó a lè dá ayé ṣe a máa bá àwọn èèyàn a máa bá wọn ṣe ni gẹ́gẹ́ bí adúwà sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí sọ fún wa pé al-mu'minu alladhi yukhalitu an-nas wa yasbiru ala adhahum anábìnrin tó ń bá àwọn èèyàn ṣe tó dẹ̀ ń ṣe sùúrù lórí àbí tí wọ́n kù sí tó ń ṣe sùúrù lórí àwọn àìṣe ètò àtàṣejù èyí táwọn èèyàn ń ṣe Ànábì ní khayru min alladhi la yukhalituhum olórí ọ̀dọ̀ Ọlọ́run ọba bẹ́ẹ̀ tí ó wà tolerant ẹni tí kì í báwọn èèyàn ṣe wala yasbir ala adahum kò dẹ̀ kí ń wà tolerant lórí ẹni tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni insha Allah ta'ala another principle tí a máa gbé yẹ̀wò wọn ni another fil awakib another fil awakib kí a máa wòye sí consequences so gbogbo iṣẹ́ wa àti ṣọ́ wa iná ẹ̀ ní consequences gẹ́gẹ́ bí onílàákẹ́yìn èyí gbọ́dọ̀ máa wòye sí consequences àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ àbí consequences àwọn decision èèyàn yálà decision yìí téèyàn fẹ́ ṣe pẹ̀lú ara rẹ̀ àbí decision èèyàn pẹ̀lú àwọn ọmọ ẹ̀yà èèyàn nínú ẹ̀sìn. àfọwàgbà ibn al-jawzi alayhi rahmatullah nípa tí àwọn Sayd al-Khatir faslun an-nadharu fil awaqib sha'nu al-uqala wọ́n ní kéèyàn máa wo consequences nǹkan tí yàn bá fẹ́ ṣe ní fi máa ma onílàáká ẹni wọ́n fẹ́ pé ẹni tí kì í bá wo níbo ni ẹni tó fẹ́ ṣe kí ni yóò jẹ́ àtúbọ̀tán ẹ̀ kí ni yóò jẹ́ repercussion rẹ̀ sí nínú onílàáká ẹ̀ nínú major characteristic àwọn tí wọ́n dẹ̀ wọ́n náà wọ́n náà ni àìjẹ́ ẹni tó jónílàáká ọlọ́pàá subhanahu wa ta'ala ni wọ́n mọ̀ sọ pé. لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير tó bá yẹ pé a máa ń gbọ́ àdèmọ́ṣe làákẹ́yìn ni àbámá ti wọ̀nà kó wọ́n sì pé nǹkan tí máa sọ ìrọ̀dọ́ ọmọ jahannam kọ́lọ́n kò sọ wá ń bẹ̀ ó náà ni àìgbọ́rọ̀ ọlọ́run ọba ní gbígbọ́ kọ̀bọ́ọ̀l ní gbígbọ́ àti gbà á àti àìṣe làákàyè tó Ibn Taymiyyah rahimahullahu ta'ala ولا يسمى عاقلا إلا من عرف الحق أو عرف الخير فطلبه wọ́n ní wọ́n kì í pèèyàn ló ń lé àkẹ́ yìí àfẹ́ni tó bá mọ dáadáa tó dẹ̀pọ̀ ṣó rẹ̀ wọ́n ṣàrọ̀ fàtàrọ̀kẹ̀wò ẹni tó bá identify aburú tó dẹ̀pọ̀ àti onílàákẹ́ yìí nìyẹn tó ń bá sọ pé dáadáa ni ẹni tó bá pọ̀ ṣó rẹ̀ èló nílàákẹ́ yìí tán bá sọ pé aburú eléyìí ẹni tó bá avoid ẹ lónílàákàyè oní Ibn al-Jawzi oní faslon oní lesson another fil awaqib kí ẹ máa wo repercussion àbí consequences sí actions èèyàn shanul uqala oní interfimanda àwọn onílàákàyè mà ò nìyẹn iṣẹ́ àwọn onílàákàyè ni. وأن ينبغي الاحتراز من كل ما يجوز أن يكون وني ní ó كي pàtàkì kí èèyàn possibilities ولا ينبغي أن يقال الغالب السلام وني ní kò lẹ́tọ̀ọ́ kí èèyàn الغالب السلام n tó n tó n tó given popular جو وني kò ní sí wàhálà ó ní qad ra'ayna man nazala ma'al khayli fi safinatin ó ní a rí ẹni tí ó jẹ́ pé ó sọ̀kalẹ̀ tàbí ẹni tó wọ ọkọ̀ ojú omi tó gbé ẹ̀sìn tó gbé gun ọkọ̀ ojú omi fatawbet nígbà tí ó wọnú ọkọ̀ ojú omi pẹ̀lẹ́sìn ọkọ̀ ojú omi ó bá capsize ó bá dànù fagori kọmin fi sẹfìnà gbogbo àwọn tí wọ́n wà ní inú ọkọ̀ ojú omi ni wọ́n bá ni wọ́n bá parun látara pé ìgbà tẹ̀sìn ìgbà tó wọnú ọkọ̀ ojú omi ẹ̀sìn yẹn ò sínú ọkọ̀ ojú omi ó ní wa nǹkan algọ́ọ̀lì kò fi asálàmà bó ti ṣe pé n tó wà giving jù ò ní wàhálà n tó ń sọ níbi ni pé ẹni tó bá jẹ́ onílàkàyè tó bá ku tá a bá rí pé nǹkan báyìí tá a bá ṣe o ó lè mú result báyìí wá ṣùgbọ́n possibility pé àbúrò náà jáde wà mẹ́ ó ní àwa kìbì yẹn lèyìn ó ìyẹn wọ́n pè ní alma alert pé ọ̀rọ̀ yìí ibo ni yóò já sí ó ní wàkánà yẹn mọ́gì an yuqaddira al-insan má padà síbẹ̀ tí mo fẹ́ lò ń bẹ̀ ni pé aláàkìl ينظر في awaqib ẹni بعد bá di onílàákàyè yóò máa repercussion yóò máa consequences àwọn decisions àwọn steps àbí àwọn utterances òun eléyìí ní ṣàánú al-uqala eléyìí ní ipò tí a máa ń bá àwọn onílàákàyè tábàwọn al-Qur'an al-Karim tábàwọn sunna nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam a máa rí <clears throat> nǹkan tí wọ́n ń pè ní al gẹ́gẹ́ bí nǹkan tá a lè replace consequences àbí repercussion so al-aqiba òun náà ni akhiru shay wa natijatu ibi tí nǹkan ó yọrí sí result nǹkan àti repercussion rẹ̀ ń pè ní al kó tó pé màá make àwọn other explanations màá fẹ́ ní àwọn wakọ̀fàt mẹ́ta kan pẹ̀lú tá ní consequences and repercussions àti bó ṣe lè affect life wa bó ṣe lè make wa àbí bó ṣe lè máa wa. alákọ̀ọ́kọ́ nínú àwọn kan tí mo fẹ́ kí a ronú sí wọ́n pé repercussion consequences ọlọ́ba subhanahu wa ta'ala ló máa ọba nìkan ló lè asàfihàn pé decision yìí nǹkan tó máa bí lè níbàámu sí ìparí àyà tó wà ní suratul hajj àyà forty one ọlọ́ba ní alladhina in makannahum fil ard aqamu salata wa atawu zaka ọlọ́ba ní àwọn olùgbàlú òdodo tá a bá fi wọ́n ṣe àrólé ilẹ̀ wọ́n máa kírun wọ́n yọ zaka wa amaru bil ma'ruf wa nahaw anil munkar wọ́n máa pàṣẹ dáadáa wọ́n máa kọ̀ bàjẹ́ walillahi aqibatul umur alamani aqibatul umur ibi tọ́rọ̀ yọrí sí ọlọ́ọ̀bà nìkan ló mọ̀ ó túmọ̀ sí pé gbogbo nǹkan tá à ń ṣe láyé ìta parí ẹ̀ sí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala nìkan ló mọ̀ outcome ọ̀dọ̀ ọlọ́run ọ̀gá ló wà ló jẹ́ pé ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo yóò máa lẹ́yìn tí a bẹ ọlọ́run ọba sọ subhanahu wa ta'ala pé kí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣe fẹ́ ràn òun lọ́wọ́ kó jẹ́ pé àwọn decisions o kó jẹ́ pé outcome rẹ̀ yóò dà tó jẹ́ pé nínú àdúrà èyí tí mo lè recommend níbi ó ní àdúrà tí anabi sallallahu alayhi wa sallam allahumma ahsin aqibatana fil umuri kulliha ọlọ́ọ̀bà jẹ́ ká ní àtúbọ̀ dáadáa lórí gbogbo alámàrí wa wàjírnà min khizi dúníà wà adábìl àkhírà kí o lè là wá níbi dójútì nílé ayé àti ọjọ́ alkiyama nígbà tó jẹ́ pé gbogbo decisions wa decision wa ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fẹ́ mọ́ kí ló máa jẹ́ consequence èyí bùkátà pé kí a máa bẹ̀ ọlọ́run ọba abdullahi وتذاكرت الخير فإذا الخير كثير kí ló ń jẹ dáadáa mo wá rí pé dáadáa pọ̀ ní tó ń jẹ dáadáa ó ti jù ó ní mo wá rí pé lórí ẹ̀ pátá ọwọ́ ọlọ́run ọba wà ó ní òun wá understand pé jimá olùkhair dùhà pé ẹni tó jẹ́ òpin dáadáa jù ẹni tó sọmarí ìsìlódò dáadáa ó ní kí àbẹ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ǹjẹ́ àbí ọ̀run kò ní wípé tí a bá wo <clears throat> al-Qur'an al-Karim èyí ń understand wípé ìbẹ̀rẹ̀ kọ́ ni oníṣẹ́ èyí ń understand ilé ẹ jẹ́ ká wo akíbà méjì tọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fún wa ní instance nínú al-Qur'an al-Karim àkọ́kọ́ ẹ̀dẹ́ ká wọ akiba Qarun ọlọ́ba ń sọ fún ọ́nà suratu al-Qasas ọlọ́ba ní inna Qaruna kana min qawmi Musa fabagha alayhim ọlọ́ba ní Qarun nínú ìlú Musa ni fabagha alayhim ó jẹ́ ẹni tó jẹ́ pé ó ń ṣe akọ sí àwọn ìjọ Musa wa ataynahu minal kunuz. ما إن مفاتيحه لتنوء بالعصبة أولي القوة olùwàní wa àtẹ̀yìnà òmìnira kùnúùf afúnkọ́rù ní treasures to jẹ́ pé àwọn kọ́kọ́rọ́ tí ó fi àṣẹ́ẹ̀ṣẹ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn mìíràn àwọn alágbára wọn máa rú láròwọ ọrùn kì í ṣe ọ̀rẹ́ ni wọ́n ń rú o kọ́kọ́rọ́ tí ó fi àṣẹ́ẹ̀ṣẹ̀ lé ọ̀rọ̀ rẹ̀ àwọn tó ń gbé e láwọn ft men wọn ò máa ro lárùwọrùn ni olúwa ní kọ́lẹ́ láwọn kọ́ mú la tẹ fọ́rọ̀ nígbà tí àwọn ìjọ rẹ̀ ń sọ pé má yọ ayọ̀ pọ̀rọ̀ inú ọlọ́ àlàyé rẹ̀ fàrẹ́fẹ́ dájúdájú ọlọ́bù nífẹ̀ẹ́ àwọn tí wọ́n ń yàyọ̀ pọ̀rọ̀ wọ́n wá ń fún ní admonition pé wabtagi fima ataka Allahu ad-dara al-akhirah oore bá ṣe fún ọ máa fi wá alkiyama wala tansa nasibaka mina dunya má sì gbàgbé àǹfààní tí wọ́n ń ṣe nínú dúkìá rẹ nílé hmm. ayé wa ahsin kama ahsana Allahu ilayk máa ṣe dáadáa sí àwọn èèyàn máa ṣe dáadáa láti máa tẹ̀lé tọ́lọ́hún gẹ́bọ́lọ́hún bá sì ṣe dáadáa sí ọ fún ọ ní ọrọ̀ ayé wala tabghi al-fasada fil ardi mama intent láti ṣe ìbàjẹ́ lórí ilẹ̀ inna Allaha la yuhibbul mufsidin dáwọ́dájú ọlọ́run kò nífẹ̀ẹ́ àwọn òbílẹ̀ jẹ́ ọlọ́wà ní Qarun kàkógbọ́ wá sí ó ní innama utitu ala ilmin indi ó ní gbogbo nǹkan tó ń kó jọ gbogbo àǹfààní tó ní nílé ayé látara ìmọ̀ látara ìmọ̀ ṣe òun ni ibi tí wọ́n fẹ́ lọ gangan ọlọ́ba ní Qarun lówó ó ní láàárín ọlọ́ba ní níjọ́ kan fàkọ́jà ẹ̀kọ́mi fìzìnẹ́tì ó wá jáde ní ọjọ́ kan pẹ̀lú ọ̀ṣọ́ pẹ̀lú ọlá kọ́lẹ̀ lẹ́dí iná yóò dún ní àyà tó níyà ọjọ́ tá à ń sọ yìí ó display wealth rẹ̀ olúwa ní àwọn tí wọ́n ń fẹ́ ilé ayé wọ́n sọ pé ìyá lè tẹ̀lé ní mísílẹ̀mà ó ti yẹ kọ́rún iná wo la dùn hàvin àvìn ayé wo làwa wáyé ẹ bí ayé kọ́rún ẹ bó ṣe dáa tó olóríire ńlá mà ní ọ̀run ọlọ́mọ fún ní ìpín tó tóbi ọlọ́ni qala alladhina utul ilma waylakum àwọn tó wà jẹ́ onímọ̀ wọ́n ilẹ̀ wọ́n ní ayé yín ò dá nítòótọ́ thawabullahi khair ẹ̀san tó náà bá ló lóore ju liman amana wa amila saliha fẹ́ni tó bá jẹ́ ọlọ́ndọ́ tó dẹ̀ ń ṣiṣẹ́ lóore wala yulaqaha illa as-sabiru kò dẹ̀ sẹ́ni tí yóò lè farabalẹ̀ kò sẹ́ni tí ó láǹfààní láti lè ṣe bẹ́ẹ̀ àfọ̀ntánbá ní sùúrù ọlọ́ba ni fàkọsáfìnà bí ìwà bìtẹ́rì ilẹ̀ art olúwa ni àwa ní kí ilẹ̀ kó lanu kó gbé mi olúwa ni amúkọrùn àti gbogbo onípátá a ní kí ilẹ̀ lanu gbé mi famakana lahum min fiyatin yansurunahum min dunillah kò ní ẹnì kankan nínú àwọn kọ̀tà lè ràn lọ́wọ́ lẹ́yìn ọlọ́run wọ́n máa kàn mí nà mọ̀tẹ́sẹ̀rì kò sí nínú ẹni tó rí ìrànlọ́wọ́ olúwa ni wà á sì bá halẹ̀ ní ẹ̀tàmẹ́nà ọmọ kánà ọ̀bẹ̀ àms. àwọn tọ́nà tí wọ́n ń bẹ̀ lánàá wọ́n wá ẹ̀ tó sọ pé wọ́n kà á nà lọ́ha yẹ́pù tó rẹ̀ kọ̀lí mẹ́yìn ẹ̀ṣá owó ẹ̀kúndẹ̀. a bọ́lọ̀ ṣe máa ń ṣe tí ò ní àárọ̀ tí ò ní lálẹ́ ilé wọ́n kà á nà wọ́lá ṣé báyìí lọ́lọ́run máa ń ṣe tó jẹ́ pé tó bá jẹ́ aláìgbàgbọ́ kò ní ní àtúbọ̀tán so ní tí mo fẹ́ lò ń bẹ̀ wọ́n gbé kọ́ òun ó ní bẹ̀rẹ̀ ó dà so ìgbà tó náà bá ṣe oore fún un òun rí rẹ̀ bí ẹni pé òun lòun dá ju tó bèrè lọ kò ṣètò ọlọ́run bákan náà kò ka àwọn ọmọ ẹ̀yà rẹ̀ nínú ìjọ Musa alayhi salam kò ka wọn sí nǹkan kan mọ́ ó padà ní ìgbẹ̀yìn tí ó dáa to fi dé pé àwọn tó ń mva lánàá wọ́n wò pé subhanallah ṣé báyìí ni ọlọ́run ọba ló ṣe máa ń yẹ̀yẹ́ ẹni tó ti jẹ́ ẹni pàtàkì náà tó bá ti takò tiẹ̀ àpẹẹrẹ kan nìyẹn àpẹẹrẹ mi ẹ wo àpẹẹrẹ anábìwá Ibrahim aleyhisalaam nígbà tí anábìwá Ibrahim nígbà tí ó fẹ́ lọ sí tírétà ọmọ àti sí Maka odò alamọ ìtàmọ kan ìpè ibẹ̀ dry débi pé kò sí nǹkan kan tó lè work ibẹ̀ dẹgbẹ ìgbà tí ó ń fi Hajar àti Ismail ìgbà tó ń fi wọn lọ́lẹ̀ síbẹ̀ wọn ní Hajar pé ilé àmọ níta tí ó kùnà ta ló fẹ́ fi wálẹ̀ fún ibi tó fi wá sí yìí kò sí kò sí àǹfààní kankan tá a rí ṣe ń bẹ kò sómi kò sóúnjẹ kódà kò sí neighbors tá a máa bá sọ̀rọ̀ ila man tatrukuna ila man takiluna tá ló fẹ́ fi wálẹ̀ fún wọn ní Ibrahim alayhi salatu wassalam gẹ́gẹ́ bó ṣe wà nù riwaya yẹn fi sahih wọn nígbà tí ò dá lóhùn ìyàwó rẹ̀ wá sọ pé Allahu amaraka bihadha sọ́nà ló pọ́ láṣẹ láti ṣe bẹ́ẹ̀ wọ́n ní Ibrahim wa mi pé bẹ́ẹ̀ ni ìyàwó rẹ̀ wá sọ pé even láyò يجيئون تضرب اللهم بين الكرام لأنه رواية من وأن أم إسماعيل هاجر وأن حسبنا الله ونعم الوكيل وأن الله بطوع لن توسم وجتوع ìgbà tí Ibrahim lọ tán Mọ́kà yẹn ló wà di ààyè pàtàkì lẹ́nu tó ọkàn wọn ni ibi tó pé kò sí nǹkan látara pé anábọ̀ Ibrahim ó ala ó àtúbọ̀tán ọlọ́bàdọ̀ sọ di àyè pàtàkì ẹni ọlọ́wà sọ pé ìgbà tí Ibrahim nígbà tó situate wọn síbẹ̀ onírọ́bìnrin inni askantu min dhurriyyati biwadin ghairi dhi zar'in dị ọba mò ń fi àwọn ọmọ mi mi mò ń síbi ìbáwò kíkan tó dé pé kò sí nǹkan kan tó ń gbòm mi kò sí tí wọ́n máa jẹ kò sí nǹkan tí wọ́n máa mú ṣùgbọ́n inda baytikal muharram ṣùgbọ́n nítòsí ilé ìwọ ọlọ́run ọba ni ẹnà ilé yòókì mú sọlá ní ìwọ ọlọ́run ọba kan lè bá a máa rìn kí faj'al af'idata minan nasi tahwi ilayhim oníwọ ọlọ́run jẹ́ kí ẹ̀mí àwọn èèyàn kó máa fà máa wọn warzuqhum min la'allahum yashkurun kó dẹ̀ fún wọn ní kó fún wọn ní èso rọ̀ wọ́n lọ́rọ̀ èso níranran rọ̀ wọ́n lọ́rọ̀ rẹ̀ wọ́n máa dúpẹ́ fún ìwọ náà Ismail àti ìyá rẹ̀ ẹ into translate si lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí ẹ wo Firaun <clears throat> ẹ wo ìbẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ti gbèsè ayé wọn ẹ̀wọ̀n tó translate sí lẹ́ni tá à ń sọ̀rọ̀ yìí ẹni kọ̀ọ̀kan wọn àwọn decisions wọn àwọn chances wọn àwọn options wọn ẹ jẹ́ ká máa wò kí ló máa jẹ́ repercussion kí ló máa jẹ́ implication rẹ̀ kí ló jẹ́ consequences sí bí n lo life wa lénìí kí ló máa jẹ́ consequences bá a ṣe ń tọ́ àwọn ọmọ wa máa padà wá síbẹ̀ bravely insha ta'ala bọ̀tẹ́ bá wọnú al-Qur'an al-Karim ọlọ́bọ̀ subhanahu wa ta'ala ní tó ń pè ní bá sọ pé repercussion àbí consequences ọlọ́ọ̀bá so mọ́ tí a bá fẹ́ ní ìgúnlẹ̀ dáadáa ọlọ́ọ̀bá so mọ́ àtẹ́kọ̀ọ́ eléyìí agbọ́dọ̀ fọkàn sí pé anything téèyàn bá ń ṣe téèyàn bá fẹ́ ní àtúbọ̀tán dáadáa níbẹ̀ right from ara wa gangan pẹ̀lú ra wa àwa personally ká wò pé ǹjẹ́ alùpàyọ ọlọ́run ọba pẹ̀lú ra wa inna li nafsika alayka haqqan a ní ráìtì lórí ara wa. bákan náà àwọn fámìlì wa wọ́n ní ráìtì lórí wa àwọn ọ̀rẹ́ wa wọ́n ní ráìtì lórí wa gbogbo nǹkan tá à ń ṣe pátá ẹ jẹ́ ká wò ẹni tó fi ní àtúbọ̀tán dáadáa ẹni tó fi lè ní ìgúnlẹ̀ dáadáa kò lẹ́ni tó bá comply pẹ̀lú standard tọ́lọ́wọ́n bá gbé kalẹ̀ nínú family ẹ jẹ́ ká wò even tó bá yẹ dàgbẹ́ pé method téèyàn adopt tó bá ń work tí o bá ti ṣe method tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala gbé kalẹ̀ ó ń work lẹ́nu ni o máa fail repercussion ni repercussion ni nemesis máa padà catch up pẹ̀lú yàn ẹ jẹ́ kí n mú examples bíi méjì ẹ jẹ́ kí n mú wa riba tẹ́bá wo àríbá bọ́ọ̀bù subhanahu wa ta'ala Ụkọ kọ̀ fún nípa Muhammad ụkọ nípa rìbá nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam ànábì ní àríbá ànábì ní rìbá tó bá pọ̀ níbẹ̀rẹ̀ famasiru ìlàlẹ yóò yóò padà síbi kòtòkòtò náà ni tó rìbá tó bá tóbi ó máa padà fúyẹ́ lọ́la tí ò bá fúyẹ́ ńlẹ̀ ayé yóò ẹni tó bá fẹ́ jẹ rìbá kó wo kí ni repercussion rẹ̀ kí ni ákíbà rẹ̀ bẹ́ẹ̀ náà ni òfin ọlọ́run ọba subhanahu wa ta'ala gbogbo tó pa wá lórí ara wa lórí ọmọ lórí ìyàwó lórí gbogbo wa tá n bá deal lórí businesses wa ní wò ní aláàkíbà tó gbé láti gúnlẹ̀ dáadáa ọlọ́ọ̀bá súnmọ́ àtẹ́kùnwá nínú al-Qur'an al-Karim nínú Taha Qur'an chapter twenty verse thirty two ọlọ́ba sọ fún anábìwá sallallahu alayhi wa sallam ọlọ́ba ni wa'mur ahlaka bis-salati wastabir alayha ọlọ́ba ni wà nẹ́bí pa àwọn ará ilé láṣẹ láti máa kírun wastabir alayha <clears throat> bákan náà ìjẹ́ <clears throat> kó jẹ́ nǹkan àkọ́kọ́ tí ó jẹ́ ológun nínú ẹbí ó ní pé kí ọmọ ìyàwó kan jẹ́ ni ọlọ́run ọba gẹ́gẹ́ ànábì Ibrahim gẹ́gẹ́ bó ṣe ṣe tó fi nígunlẹ̀ dáadáa olúwa ní la nas'aluka rizqan nahnu narzukuk olúwa ní àbèrè àsìkí lọ́wọ́ rẹ̀ àwa là ń pèsè fún ẹ wal aqibatu taqwa olúwa ní al aqiba ẹni tó bá fẹ́ nígunlẹ̀ dáadáa níbi ìpayọ̀ ọlọ́run ọba ló wà kí ni wọ́n ń pè ní ìpayọ̀ ọlọ́run òní fílù tọ́àtì ìntọ́lọ̀ bàbá wa láṣẹ ká máa ṣe wọ́tẹ́rù ẹlẹ́mẹ̀nìhìyàtì ìntọ́lọ̀ bàbá kọ̀ fún wa ká jìnnà sí nínú àyà mi nínú alukur'an àyà suratul qasas tí wọ́n kiri fẹ́rẹ́nsì sí ọlọ́ba ní tilka darul akhirah naj'aluha lilladhina la yuriduna uluwan fil ardi wala fasada wal aqibatu lil muttaqin olùwà ní alkiyama àlìjánná ó wà fún gbogbo àwọn tó jẹ́ pé wọn kì í gbèrò bàjẹ́ lórí ilẹ̀ wọn kì í dé gbèrò àti kọjá lórí olúwa ní wàhálà àkìbàtú lilmuttaqin àwọn tí ó ní àtúbọ̀tán dáadáa àwọn tán bá parí ọ̀nà wọn bá ó túmọ̀ sí pé gbogbo nǹkan tó kálukú máa ń ṣe ẹ jẹ́ ká wò ó kí ló máa jẹ́ repercussion ẹ̀ ní tí ò ní jẹ́ kó ní bad consequences oní tó bá comply pẹ̀lú ọlọ́run wa àti tànàbíwá Muhammad sallallahu alayhi wa sallam mo sábà máa ń sọ̀rọ̀ kan máa ń sọ pé téèyàn bá ń ṣe nǹkan kan ní ọ́pọ́sìtì bọ́lọ́run bá ṣe ká ṣe tó bá dàbí ẹni pé ó bá enjoy àbó bá work fún mo máa ń ní believe mo máa ń wà certain when you enjoy téèyàn bá ti manipulate nǹkan kan nínú bọ́lọ́run bá ṣe gbé kalẹ̀ kọtọlọmọba subhana wa ta'ala sọ fún wa nínú alukur'an karim ọlọ́ba ni wàlá dẹ̀lì sunnati láì tabdila ọlá ni pátán ọlọ́run ọba ò ṣe é change pátán ọlọ́run ọba ò ṣe é change tó bá jẹ́ pé obìnrin bá wà nísìn nàfẹ̀lẹ́ tóbìnrin bá rí ọkọ ẹ̀ tó bá rí manipulate even kọ̀ọ̀kan ẹ̀ mọ̀ mà tó fi jẹ́ pé gbogbo nǹkan tí ó ń present fọkọ ẹ̀ ìlọ́kọ́ máa ń ṣe yálà ó make sense àbí kò make sense obìnrin míì máa wà tó jẹ́ pé love ni ó rò pé òun play pẹ̀lú ọkọ ó dẹ̀ manipulate ọkọ ni ọkọ míì máa ń wà tíyàwó rò pé love òun bẹ́ẹ̀ ọkọ sì manipulate ìyàwó ni gbogbo relationship tó bá rí bẹ́ẹ̀ kò lè látúbọ̀tán àbí gbogbo decision tí a bá take àbí step tí a bá take tó bá jẹ́ pé èèyàn bá take ẹ̀ ní opposite direction bọ́lá ọba ṣe fẹ́ kó lọ èèyàn ò lè gúnlẹ̀ rí mbẹ nítorí kan náà ọba sọ pé wa man a'rada and dhikri for inna olúwa ni ẹni tí ó bá gúnrí ní ojú ọ̀nà ọba ìgbésí ayé tí ó máa lò ìgbésí ayé dọ́ǹkù ìgbésí ayé wàhálà tó téèyàn bá takùtọ̀ ìgbésí ayé tí ó lò ìgbésí ayé tí ò òun ni ó máa lò ẹ jẹ́ kí n cite instances pẹ̀lú nǹkan tí Ibn al-Jawzi rahimahullah ta'ala tí wọ́n sọ nígbà tó ń sọ pé yanbaghi al-i'tiraz min kulli ma yajuzu an yakun wọ́n ní gbogbo tó bá jẹ́ possibilities la gbọ́dọ̀ máa consider tó bá jẹ́ possibilities ká máa consider wala yanbaghi an yuqal kò lẹ́tọ̀ọ́ kí n sọ pé al-ghalibu salama pé n tó fẹ́ ó possible n tó possible jù ó ní kọ́mọ̀ sí problem problem lè wà ẹ jẹ́ ń fún wa ní instances bíi méjì àti mẹ́ta tàbí kí n pè ní gẹ́bí àṣìṣọ́lánà al-amthilatu at-tatbiqiyya àwọn tó practical instances lórí tá à ń pè ní repercussion ẹgbẹ́ anábìwá sallallahu alayhi wa alihi wa sallama anábìwá ṣàlàyé fún لا يخلون رجل بامرأة إلا كان الشيطان لا يخلون رجل بامرأة إلا كان الشيطان ثالثهما Ànábì أنا ọkùnrin kan àtobìnrin kan wọn àgbọ́dọ̀ wọn àgbọ́dọ̀ wà ní kọ̀rọ̀ nítorí pé tán bá ṣe bẹ́ẹ̀ ṣàìtọ́nù ni ó jẹ́ ẹnì kẹta wọn tẹ́nìkan bá wọ́n pé algọ́ ọ̀lẹ́bù asálámà pínlẹ̀tsọ̀ o mara wọn o lè mara rẹ lẹ́gbẹ̀ẹ́ nǹkan tánà wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ. in ti Islam ń fẹ́ fàyọ̀ ń bẹ̀ sàlámà ni safety tẹ́ni ẹ bá wá fi pé ah odidi ohun tó ń jẹ́ sheikh odidi ohun tó ń jẹ́ lecturer yóò bára rẹ̀ níbi tí ó ti dá abala nìyẹn abala ẹlẹ́ẹ̀kejì ó nǹkan tó bá jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ láyé ó máa ń ní adùn kan adùn ìbẹ̀rẹ̀ ṣùgbọ́n adùn ibẹ̀ ìbànújẹ́ ní sábà máa ń parí ẹ̀ fàpèjúwe ní sẹ́ àìmọye relationship tá a ti ní àìmọye relationship tí a ti gbọ́ tó jẹ́ pé ọkọ àti ìyàwó tàbáwọn méjèèjì tájọ wà involved wọ́n máa rò pé ó máa translate sí marriage akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé kò bá tọ́lọ́run mu yóò dẹ̀ ti ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ṣe máa emphasize pé tá a bá ní tá a bá ní láti fẹ́ ṣe marriage ẹ jẹ́ ká ṣe quickly kó má jẹ́ pé oríṣiríṣi àwọn nǹkan aburú yóò máa ṣẹlẹ̀ níbẹ̀ báwo lénìí pẹ̀lú ọ̀rọ̀ social media pẹ̀lú ọ̀rọ̀ android pẹ̀lú ọ̀rọ̀ internet ẹnìkankan má fẹ́ là níbi nǹkan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ àfẹ́tọ́lọ́ba subhanahu wa ta'ala ẹ imagine àáfà abẹ́ni pàtàkì kan kó máa ní àwọn private uh, moment kan pẹ̀lú ọmọbìnrin kan níbì kan tẹ́nìkan kò mọ̀ sí àfọlọ́wọ́nba subhanahu wa ta'ala kékeré yẹn wá eventually ma translate sí marriage bá méjèèjì ṣe ń propose ẹwúrú ìbànújẹ́ ẹwúrú ìbàlúkọjẹ wá pẹ̀lú ẹ nítorí máa ń fà á táwọn èèyàn fi máa ń jẹ victim kan báyẹn ó ní àyẹ̀wò àwọn akip so mo fi sọ pé relationship wa pẹ̀lú opposite sex particularly nígbà tá a bá ń fi hàn pé and get along ẹ jẹ́ ká máa ro àkíbà ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bára wọn nínú zina ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a bára wọn nínú ìyàpọ̀ ọlọ́run ọba yẹn wọn kì í wo àkíbà yẹn ẹgbẹ́ anábì sọ pé manhala haula hima wakọ̀ àfi ẹni tí ó bá jẹ ní ẹgbẹ̀ẹ́gbẹ́ ọgbà yóò kó sínú bẹ́ẹ̀ o so relationship wa moments like when sàlàyé kan set clear boundaries and to bá máa ń set clear boundaries kò ní padà ní regret iláyàṣá allah tó gbé ákébà lèèyàn máa ń wo èèyàn máa ń wo ìgbẹ̀yìn abala kan abala ẹlẹ́ẹ̀kejì òní secret secret wa àdìmọ̀ kilo ma ló máa jẹ́ repercussion ká expose rẹ̀ fáwọn kò sí nínú òṣèlú onílàákàyè kó ti torí pé ìfẹ́ ó wà báyìí kó mọ wá kó mọ wá expose ní tó yẹ kó expose sí àwọn èèyàn ẹ̀rí pé anábì sallallahu alayhi wa alihi wa sallam àwọn kan ní àlè radiyallahu ta'ala anhu ló sọ ó ní ahbib habibaka aw namma asa an yakuna baghidaka aw namma ó ní tó nífẹ̀ẹ́ nífẹ̀ẹ́ rẹ̀ níwọ̀nba ó lè padà di ọ̀tá lọ́la tẹ́ bá wo relationship ní tó bá di pé secret bá ti lọ ilé máa ń sábà ṣẹlẹ̀ láàrin àwọn obìnrin ó máa ń ṣẹlẹ̀ láàrin àwọn ọkùnrin náà tó jẹ́ pé àwọn ọkùnrin bí obìnrin tó pé láàrin eh, ọ̀sẹ̀ mélòó tí fitna bá ti ṣẹlẹ̀ wọ́n máa expose ara wọn in tó fà á wọ́n ní pé ẹni tó bá máa ń reveal secret ẹ̀ fáwọn èèyàn nítorí ìfẹ́ nítorí pé ó ti ó ti overlove irú wọn padà máa ń regret ni ìyẹn máa ń another rufil akiba ibo ni kí ni ẹ máa já sí wọn ló jẹ pé wọn ní Ali radiyallahu anhu wọn ní ahbib habibaka ó ní ẹ tó ń fẹ́ lè ní níwọ̀n àbá aṣọ àyìnyàkú ẹ bàrí ìdọ̀ka yẹ ọmọ ó lè padà dọ̀tá ẹ so ẹ máa wo akiba tó bá yẹ ká keep ẹ jẹ́ keep ẹ ìkan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní ìdá dọ́rọ̀ sọ́dúró márì à ń sírì nàfsì yìí wàlámà àlẹ́ ìkọ̀ ìrọ́wù fọwọ́ ahmaq tọ́mọ ni wọ́n lè kíkọ́ sí kìtà rẹ̀ tó bọ́ wọn bú ẹ tó expose ẹ̀ nígbà tí wọ́n níjà òpònú ni wọ́n ẹni bẹ́ẹ̀ nítorí pé ní ti secret yẹn ò fi lè gbé irú títẹ báwo ni ó ṣe lè kó máa expose ẹ̀ àìmọye relationship tó ti bàjẹ́ látara pé kàlùmù expose secret ara wọn nǹkan mi gan tí ò yẹ ká sọ síta ẹlòmíì sọ so application mi ò nìyẹn mo sọ pé application pé ká máa wo àtúbọ̀tán ìkan ní ṣe pẹ̀lú tó ní ṣe pẹ̀lú lọ́sì tó ní ṣe pẹ̀lú ìfẹ́ ntara máa ń fẹ́ dárí èèyàn bá ti ń fẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ kéèyàn wo àtúbọ̀tán rẹ̀ náà fi sọ pé ìdá àpàláwùtà dárọ̀ yẹ̀wò mẹ́ni fẹ́lẹ̀ tẹ̀kọ̀ọ́lì tó bá dáwà nù lé ńjọ́ kan mọ́ sọ pé ó dáwà ńlé fakul alayya raqib mọ̀kọ́lọ́wọ́ bá ń wọ́ọ̀chì rẹ̀ implication pé ká ní lágbájá ṣe zina lágbájá àti lágbájá wọ́n ní àfíà tí ò bá tọ́lọ́ǹtà náà bí mu kéèyàn wò ó tíyàn bá wò ó kéèyàn padà implication mi uh, application mi oníkan tí mo mention tán secret wa ká tó expose rẹ̀ ká tó expose rẹ̀ ẹ jẹ́ ká wo àkíbá bẹ́ẹ̀ náà ọ̀rọ̀ tá ń sọ jáde lẹ́nu ó ní ká mọ̀ kí ni yóò jẹ́ àkíbà rẹ̀ ẹ̀rípa anábì wa sallallahu alaihi wasallam anábì ni wàhálì yóò kábò ní sálámà náà kiri yìí ṣé kìí ṣe pé lọ́jọ́ àlùkìyà á máa wú máa wú àwọn yẹn lọ sínú náà wọ́n máa dìbẹ́sù wọn wọ́n máa dìbẹ́sù wọn ilà àlà àṣọ àlìsínà tìhìn àfi látara tí wọ́n fẹnu wọn sọ ọ̀rọ̀ tó fẹ́ sọ ká tó sọ síta ká tó sọ sáwọn èèyàn káwọ kí ló implication another area tí màá fẹ́ mention ó náà ní tó ní ṣe pẹ̀lú choices wa àti decisions wa nípa marriage ẹ jẹ́ ká mọ̀ wò kí ni yóò jà tó bàtà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ obìnrin àtọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tá a kàn máa ń divorce àbí tá a máa ń ṣèké kọ́lọ̀ tá a máa ń ṣèké carelessly ló máa ń fa àìmọ̀ wo àtúbọ̀tán ni مثلا obìnrin kan wọ́n ní ó kan ó máa ń ṣépè fọ́kọ ẹ̀ pé tí ò bá ti kàn án lẹ̀ ayé rẹ̀ ò ní dáa nígbà tó fẹ́ pọ̀ ọkọ wa kọ̀ kalẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ kan ó ń bẹ ọkọ padà aláàkìlá gbogbo nǹkan tí yàrá bá fẹ́ ṣe kí èèyàn máa wo kìlómítà tọ̀tẹ̀ alimohim nǹkan tí a fẹ́ fàyọ níbi ò ní pé ká máa wo consequences another of our akib ṣáànù ọkọlá kí èèyàn máa wò repercussion kan tí èèyàn fẹ́ ṣe so bá a ṣe ń tọ́mọ wa bá a ṣe ń ṣe pẹ̀lú àwọn ẹbí àwọn ará wa ìwọ ìyàwó bó ṣe ń ṣe pẹ̀lú àwọn ẹbí ọkọ rẹ kí ló máa jẹ́ consequences ẹ̀ bá a ṣe ń treat àwọn àna wa láwọ ọkùnrin kí ló máa jẹ́ consequences ẹ̀ àwọn ọmọ wa ah Ibn al sọ nípa email kí èèyàn máa mójútó ọmọ àìmójútó tá à ń ṣe fáwọn ọmọ wa kí ló máa jẹ consequences ẹ lórí wa àti lórí àwọn èèyàn gbogbo decision wa ló ní price tá a máa pay ni ló sì ní benefit tá a máa retí àbí consequences àdé mẹ lọ́jọ́ gbogbo ẹ lọ ká jẹ́ pé wà gan ẹ dead gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe ká so mọ́ ìpàdé ọlọ́run ọba fásitì àlọ́ in kuntum la ta'lamun. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn tí wọ́n máa tá a bá mọ̀ ká má bàa take wrong decisions ká má bàa make wrong choice وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزا الله خيرا شيخ اللهم بارك فإلى سلامه ọlọ́run ọba a bẹ̀ kó gbà ní ìjọsìn fún yín kó gbà fún mi nígbà tí a tẹ́tí tí a gbọ́ ọ̀rọ̀ eh, ọlọ́run ọba ní àárín ọlọ́run ọba a bẹ̀ mọ́ṣáà jẹ́ kó ṣe wá láǹfààní gbogbo tí wọ́n pè wá lákìyèsí sí tá a bá ní òtẹ̀ dáadáa ní kankan àbí pé ah, ó wà nú ẹ̀ táwa kan ti máa lò. Ó sì wà ńbẹ̀ tó jẹ́ pé a tiẹ̀ ẹ̀. Àǹfààní pa gbọ́ ńsìnyí náà ni pé ka lè nóòtì ẹ̀. Àǹfààní ẹ̀ nìyẹn. Ká nóòtì ẹ̀ báyìí, ká wá wò ó pé okay, bóo ní ń ṣe lo n tá a láàárọ̀ yìí to become a better version. Ó yẹ kí kiní yẹn wà nínú target wa pé bọ́lọ́run bá ṣe ń kádàrá pé ká máa ṣẹ̀míì tọ́dún kan lé tó ń pé méjì yìí, lọ́mọ ọdún kan, a mẹ́wàá, a tún ọdún, a lé. Ọdún kọ̀ọ̀kan tá à ń ó yẹ kó máa ká máa bẹ́tà sí ní gbogbo aspect ọ̀pọ̀lọpọ̀ nínú wa professionally a máa ń hìm pé kaga kaga this is good ẹ jẹ́ hìm pé ní relationship wa náà pẹ̀lú àwọn ọmọ wa pẹ̀lú àwọn ìyàwó wa àwọn àna wa àwọn òbí wa ẹ̀gbọ́n àbúrò tá a ní ká tún wo pé bá a ṣe fẹ́ ká grow ní profession yẹn ká grow pé àtúnjọ ń ṣe náà pẹ̀lú àwọn yẹn so lára pé growth náà ni bẹ́ẹ̀ náà lẹ̀sìn bá a ṣe mójútó ẹ̀sìn tá à ń gbọ́ wá sí tó ń translate pé àwa ń ṣe náfìlà àwa ń ṣe tìláwà ìyẹn ká wo ẹgbẹ́ kejì náà pé ìtọ́lọ́wọ́n bá tún fẹ́ ìṣòlùkù wa ìjọmọlúwàbí wa náà ká mójútó ọlọ́mọba kó ṣe wá lẹ́ni dáadáa gbogbo ẹ̀ náà àfi ń prepare ni pé ká fi dáa sí i títí tọ́lọ́wọ́ fi sọ pé ẹ máa bọ̀ tá lọ bá ọlọ́run kọ́nà kó gbà wá lẹ́rú jọ Ọlọ́run Ọba kó gbà á níjọsìn fún wa. Um, àkíyèsí, e, e, àwọn kan wà tó wọ́n join group yìí àbí tán kàn pick ẹ̀ randomly. Um, mo ti ní instance ẹnìkan specifically nísìnyí táwọn èèyàn ti report ẹ̀ fún mi. Èmi fúnra mi ó ti pè mí lẹ́ẹ̀mejì tí ó mọ̀ bẹ tí ó mọ̀ tọrọ owó tí ó mọ̀ make àwọn demands. So ẹ jẹ́ ká wà wa- ká aware pé gbogbo tó ń ṣe yẹn a mọ̀ sí o. Ká dẹ̀ stop ẹ̀ láti máa ṣèrànlọ́wọ́ fẹ́ni bẹ́ẹ̀ mi fẹ́ mention orúkọ ẹ̀ ni mo ti look through nísìnyí mo rí pé kò sí níbí báyìí at least pẹ̀lú orúkọ tó gbajúmọ̀ pẹ̀lú yẹn wọ́n dẹ̀ smart ó tún lè change ẹ̀ nísìnyí kó tún lórúkọ mi náà but officially now ààrẹ nìkan kan níbí láti gba nǹkan kan bóyá fún wa àbí fún ara rẹ̀ àbí fún ẹni tá a bá rí pé ó bùkátà ká ṣe bẹ́ẹ̀ fún you know i decide lẹ́yìn adéjẹ ká mọ̀ ni so ó ti ń pọ̀ jù fún ẹni yẹn kọ́ lọ́ba kó tún ṣe kó tún àwa náà ṣe àsìkò ti lọ báyìí this is um, nine um, five forty five ẹja dúró báyìí àbí ká gba ìbéèrè kan ní sheikh tó bá jẹ ẹyẹ kan péré náà inṣàlá inṣàlá á dúró báyìí náà ẹyà tí program bá tún wà dáadáa á kan lẹ̀ tó pé a fi gbàgbọ́ àwọn questions tó bá wà lẹ̀. اللهم كن شواجي ولا له كوك بانك يصفون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت